ìwé Pọ́ọ̀lù sí àwọn ará Éfésù Éfésù orí kìíní. Èmi Pọ́ọ̀lù àpọ́stélì Kristi Jésù nípa ìfẹ́ Ọlọ́run ní mo ń kọ ìwé yìí sí àwọn ènìyàn Ọlọ́run tí ó wà ní Éfésù àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ sí Kristi Jésù kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Olúwa Jésù Kristi kí ó wà pẹ̀lú yín ẹ jẹ́ kí a fi ìyìn fún ọlọ́run Baba, olúwa wa jésù kristi tí ó ti fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ti ẹ̀mí fún wa lọ́run nípasẹ̀ kristi òun ni ó yàn wá nípasẹ̀ kristi kí ó tó fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ ó yàn wá kí a lè jẹ ẹni tí a yà sọ́tọ̀ tí kò ní àléébù níwájú rẹ̀ tí ó sì kún fún ìfẹ́ ó ti pinnu tẹ́lẹ̀ láti fi wá ṣe ọmọ rẹ̀ nípasẹ̀ jésù kristi ohun tí ó fẹ́ tí inú rẹ̀ sì dùn sí nìyí kí a lè mọyì ẹ̀bùn rẹ̀ tí ó lógo tí ó fi fún wa lọ́fẹ̀ẹ́ nípasẹ̀ Kristi àyànfẹ́ rẹ̀ nípasẹ̀ Kristi ni a ti ní ìdáǹdè nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nípasẹ̀ rẹ̀ ni a ti rí ìdáríjì gbà fún àwọn ìrékọjá wa gẹ́gẹ́ bí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ a ní oore ọ̀fẹ́ yìí lọ́pọ̀lọpọ̀ ó fún wa ní gbogbo ọgbọ́n àti òye ó jẹ́ kí a mọ àṣírí ìfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ètò tí ó kún fún oore ọ̀fẹ́ tí ó ti ṣe nínú Kristi èyí ni pé nígbà tí àkókò bá tó kí ó lè ṣe ohun gbogbo ní àṣeparí nínú Kristi nígbà tí ó bá yá ìbáà ṣe àwọn ohun tí ó wà nínú àwọn ọ̀run tàbí àwọn ohun tí ó wà lórí ilẹ̀ kí ó lè sọ wọ́n di ọ̀kan nínú Kristi nípasẹ̀ Kristi kan náà ni Ọlọ́run ti pín wa ní ogún ètò tí ó ti ṣe fún wa nìyí òun tí ó mú ohun gbogbo ṣẹ gẹ́gẹ́ bí ìfẹ́ ọkàn rẹ̀ àyọrísí gbogbo èyí ni pé kí àwa Júù tí a kọ́kọ́ ní ìrètí nínú Kristi lè yìn ín lógo nínú Kristi kan náà ni ẹ̀yin tí kìí ṣe Júù ti gbọ́ ọ̀rọ̀ òtítọ́ tí í ṣe ìyìnrere ìgbàlà yín tí ẹ gbàgbọ́ nípasẹ̀ rẹ̀ ni Ọlọ́run ti fi ẹ̀mí mímọ́ tí ó ṣe ìlérí fún yín bí èdìdì ẹ̀mí mọ́ yìí jẹ́ onídùúró oògùn tí a ó gbà nígbà tí ọlọ́run bá dá àwọn ènìyàn rẹ̀ nídè kí a lè yin ọlọ́run lógo nítorí èyí láti ìgbà tí mo ti gbọ́ nípa ìgbàgbọ́ yín nínú olúwa jésù àti ìfẹ́ yín sí gbogbo àwọn onígbàgbọ́ èmi náà kò sinmi láti máa dúpẹ́ nítorí yín mo sì ń rántí yín nínú àdúrà mi mò ń gbàdúrà pé kí ọlọ́run Baba olúwa wa jésù kristi bàbá ológo lè fún yín ní ẹ̀mí ọgbọ́n kí ó sì jẹ́ kí ẹ ní ìmọ̀ tí ó kún nípa ohun alára mo sì tún gbàdúrà pé kí ó lè là yín lójú ẹ̀mí kí ẹ lè mọ ìrètí tí ó ní tí ó fi pè yín kí ẹ sì lè mọ ògo tí ó wà nínú ogun rẹ̀ tí yóò pín fún yín pẹ̀lú àwọn onígbàgbọ́ àti bí agbára rẹ̀ ti tóbi tó fún àwa tí a gbàgbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ títóbi agbára rẹ̀ ó fi agbára yìí hàn nínú Kristi nígbà tí ó jí i dìde nínú òkú tí ó mú jókòó ní ọwọ́ ọ̀tún rẹ̀ lọ́run ó ga ju gbogbo àwọn ọlọ́lá àti aláṣẹ àti àwọn alágbára àti àwọn olóyè tí wọ́n wà lójú ọ̀run lọ ó tún ga ju gbogbo orúkọ tí ènìyàn lè dá lọ kì í ṣe ní ayé yìí nìkan ṣùgbọ́n àti ní ayé tí ń bọ̀ pẹ̀lú ọlọ́run ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ Kristi yìí kan náà ó fi ṣe orí fún gbogbo ìjọ onígbàgbọ́ àwùjọ ni ara Kristi Kristi ni ẹ̀kúnrẹ́rẹ́ ohun gbogbo òun ni ó mú ohun gbogbo kún. Éfésù orí kejì nígbà kan rí ẹ jẹ́ òkú nínú ìwàkiwà àti ẹ̀ṣẹ̀ yín nígbà náà ẹ ń hùwà gẹ́gẹ́ bí ẹni ti ayé yìí ẹ ń gbọ́ràn sí aláṣẹ àwọn ẹ̀mí tí ó wà nínú òfurufú lẹ́nu. No àwọn ẹ̀mí wọ̀nyí ń ṣiṣẹ́ títí di ìsinsìnyí nínú àwọn ọmọ tí kò gbọ́ràn sí ọlọ́run lẹ́nu gbogbo àwa yìí náà ti wà lára irú wọn rí nígbà tí a ń ṣe ìfẹ́kùfẹ́ ara wa tí a ń ṣe àwọn nǹkan tí ara bá fẹ́ àti àwọn ohun tí ọkàn bá ti rò nígbà náà nípa ti ẹ̀dá ara àwa náà wà nínú àwọn ọmọ tí ọlọ́run ìbá bínú sí gẹ́gẹ́ bí àwọn ènìyàn yòókù ṣùgbọ́n nítorí ìfẹ́ ńlá tí Ọlọ́run tí ó ní àánú púpọ̀ ní sí wa ó sọ wá di alààyè pẹ̀lú Kristi nígbà tí a ti di òkú nínú ìwàkiwà wa oore ọ̀fẹ́ ni a fi gbà yín là Ọlọ́run tún jí wa dìde pẹ̀lú Kristi Jésù ó wá fi wá jókòó pẹ̀lú rẹ̀ lọ́run kí ó lè fi hàn ní àkókò tí ó ń bọ̀ bí ọlá oore ọ̀fẹ́ rẹ̀ ti tóbi tó nípa àánú tí ó ní sí wa nínú Kristi Jésù nítorí oore ọ̀fẹ́ ni a fi gbà yín là nípa ìgbàgbọ́ kì í ṣe nítorí iṣẹ́ ẹ̀bùn Ọlọ́run ni kì í ṣe torí iṣẹ́ tí ènìyàn ṣe kí ẹnikẹ́ni má bàa máa gbéraga nítorí òun ni ó dá wa bí a ti rí ó dá wa fún iṣẹ́ rere nípasẹ̀ Kristi Jésù àwọn iṣẹ́ tí Ọlọ́run ti ṣe tẹ́lẹ̀ pé kí a máa ṣe nítorí náà ẹ rántí pé nígbà kan rí ẹ jẹ́ abọ̀rìṣà gẹ́gẹ́ bí ipò tí a bí yín sí. Si àwọn tí wọ́n kọlà ti ara tí wọ́n fi ọwọ́ kọ sì ń pè yín ní aláìkọlà nígbà náà ẹ wà ní ipò ẹni tí kò mọ Kristi ẹ jẹ́ àjèjì sí àwọn ọmọ ìbílẹ̀ Ísírẹ́lì àwọn májẹ̀mú tí ó ní ìlérí Ọlọ́run nínú sì tún ṣe àjèjì sí yín ẹ wà nínú ayé láì ní ìrètí àti láì ní Ọlọ́run ṣùgbọ́n nísinsìnyí nínú Kristi Jésù ẹ̀yin tí ẹ wà ní ọ̀nà jíjìn nígbà kan rí ti súnmọ́ tòsí nípa ẹ̀jẹ̀ tí Kristi ta sílẹ̀ nítorí pé Kristi yìí ni àlàáfíà wa òun ni ó sọ àwọn tí wọ́n kọlà àti àwọn tí kò kọlà di ọ̀kan nígbà tí ó gbé ara ènìyàn wọ̀ ó wó ògiri ìkélé tí ó wà láàrin wọn tí wọ́n fi ń yan ara wọn lódì ó sọ òfin àti àwọn ìlànà àti àṣẹ di nǹkan yẹpẹrẹ kí ó lè sọ àwọn méjèèjì di ẹ̀dá titun kan náà nínú ara rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe mú àlàáfíà wá sáàrin wọn ó làjà láàrin àwọn méjèèjì ó sọ wọn di ara kan lọ́dọ̀ Ọlọ́run nípa àgbélébù ó ti mú ìdìyàn dópin lórí àgbélébù nígbà tí ó dé ó wàásù ìyìnrere àlàáfíà fún ẹ̀yin tí ẹ wà ní ọ̀nà jíjìn ó sì wàásù ìyìnrere àlàáfíà fún àwọn tí ó wà nítòsí nítorí nípasẹ̀ rẹ̀ ni àwa méjèèjì ṣe rí ààyè láti dé ọ̀dọ̀ bàbá nípa ẹ̀mí kan náà nítorí náà ẹ kì í tún ṣe àlejò ní ìlú àjèjì mọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ọmọ ìbílẹ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́ ẹ sì di mọ̀lẹ́bí nínú agbo ilé Ọlọ́run lórí àwọn àpọ́stélì àti àwọn wòlíì ni a ti fi ìpìlẹ̀ ìdílé yìí lélẹ̀ Kristi Jésù fúnra rẹ̀ sì ní òkúta igun ilé òun ni ó mú kí gbogbo ilé dúró dáradára. Dára tí ó sì mú un dàgbà láti di ilé ìsìn mímọ́ fún Olúwa ẹ̀mí ń kọ́ àwa àti ẹ̀yin papọ̀ ní ìṣọ̀kan pẹ̀lú Kristi kí a lè di ibùgbé Ọlọ́run. Éfésù orí kẹta ìdí rẹ̀ nìyí tí èmi Paul fi di ẹlẹ́wọ̀n fún Kristi Jésù nítorí ti ẹ̀yin tí ẹ kì í ṣe Júù ẹ ó sá àti gbọ́ nípa iṣẹ́ tí Ọlọ́run fi fún mi nípa oore ọ̀fẹ́ rẹ̀ láti ṣe fún yín ọlọ́run ni ó fi àṣírí hàn mí lójú ìran gẹ́gẹ́ bí mo ti kọ sínú ìwé ní ṣókí tẹ́lẹ̀ nígbà tí ẹ bá kà á ẹ ó rí i pé mo ní òye àṣírí Kristi tí ọlọ́run kò fi hàn àwọn ọmọ ènìyàn ní ìgbà àtijọ́ ṣùgbọ́n tí ó fi hàn àwọn àpọ́stẹ́lì rẹ̀ mímọ́ àti àwọn wòlíì rẹ̀ nísinsìnyí nínú ẹ̀mí àṣírí yìí ni pé. eh, àwọn tí kìí ṣe júù ní àǹfààní láti pín nínú ogún pẹ̀lú àwọn júù ara kan náà sì ni wọ́n pẹ̀lú àwọn tí wọ́n jọ ní ìlérí nínú kristi jésù nípasẹ̀ ìhìnrere rẹ̀ èyí ni iṣẹ́ tí a fi fún mi nípa ẹ̀bùn oore ọ̀fẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ nítorí èmi tí mo kéré jùlọ nínú gbogbo àwọn onígbàgbọ́ ni ọlọ́run fi oore ọ̀fẹ́ yìí fún pé kí n máa wàásù fún àwọn tí kìí ṣe júù nípa àwámárìdí ọ̀rọ̀ kristi àti pé kí n ṣe àlàyé nípa ètò àṣírí yìí tí Ọlọ́run ẹlẹ́dàá ohun gbogbo ti fi pamọ́ láti ìgbà àtijọ́ kí ó lè sọ ọ́ di mímọ̀ ní àkókò yìí láti ọ̀dọ̀ ìjọ kí ó sì lè fi hàn àwọn alágbára àti àwọn aláṣẹ tí ó wà nínú àwọn ọ̀run bí ọgbọ́n Ọlọ́run ti pọ̀ tó ní oríṣiríṣi ọ̀nà Ọlọ́run ṣe èyí gẹ́gẹ́ bí ètò rẹ̀ láti ayérayé tí ó múṣẹ nínú Kristi Jésù Olúwa wa nípasẹ̀ rẹ̀ ni a fi ní ìgboyà láti dé ọ̀dọ̀ Ọlọ́run a sì ní ìdánilójú pé a ti rí ààyè dé ọ̀dọ̀ rẹ̀ nípa ìgbàgbọ́ nítorí èyí mò ń gbàdúrà pé kí ọkàn yín má ṣe rẹ̀wẹ̀sì nítorí ìpọ́njú tí mò ń rí nítorí yín ohun ìṣògo ni èyí jẹ́ fún yín nítorí èyí ni mo ṣe ń fi ìkúnlẹ̀ gbàdúrà sí bàbá tí a ń fi orúkọ rẹ̀ pè gbogbo ìdílé lọ́run àti láyé mò ń gbàdúrà pé gẹ́gẹ́ bí títóbi ògo rẹ̀ kí ó fún yín ní agbára ẹ̀mí rẹ̀ tí yóò fún ọkàn yín ní okun kí Kristi fi ọkàn yín ṣe ilé nípa ìgbàgbọ́ kí ẹ fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìfẹ́ kí ìpìlẹ̀ ìgbé ayé yín jẹ́ ti ìfẹ́ kí ẹ lè ní agbára pẹ̀lú gbogbo àwọn ènìyàn Ọlọ́run láti mọ̀ bí ìfẹ́ Kristi ti gbòòrò tó bí ó ti gùn tó bí ó ti ga tó àti bí ó ti jè tó kí ẹ lè mọ̀ bí ìfẹ́ Kristi ti tayọ ìmọ̀ ẹ̀dá tó kí ẹ sì lè kún fún gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ Ọlọ́run ògo ni fún ẹni tí ó lè ṣe ju gbogbo nǹkan tí a ń béèrè àti ohun gbogbo tí a ní lọ́kàn lọ gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti ń ṣiṣẹ́ nínú wa kí ògo yìí wà fún nínú ìjọ àti nínú Kristi Jésù láti ìrandíran títí láéláé àmín. éfésù orí kẹrin. nítorí náà èmi tí mo di ẹlẹ́wọ̀n nítorí ti olúwa ń bẹ̀ yín pé kí ẹ máa hùwà gẹ́gẹ́ bí ó ti yẹ bí irú ìpè tí ọlọ́run pè yín kí ẹ máa hùwà pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ọkàn tútù kí ẹ sì máa mú sùúrù kí ẹ máa fi ìfẹ́ bá ara yín lò nípa ìfaradà ẹ ní ìtara láti pa ìṣọ̀kan ti ẹ̀mí mọ́ nínú àlàáfíà tí ó so yín pọ̀. ara kan ni ó wà àti ẹ̀mí kan gẹ́gẹ́ bí ìpè tí a ti pè yín ti jẹ́ ti ìrètí kan olúwa kan ṣoṣo ni ó wà àti ìgbàgbọ́ kan àti ìrìbọmi kan ọlọ́run kan ni ó wà tí í ṣe bàbá gbogbo ènìyàn òun ni olórí ohun gbogbo tí ó ń ṣiṣẹ́ nínú ohun gbogbo tí ó sì wà nínú ohun gbogbo ṣùgbọ́n ẹnì kọ̀ọ̀kan wa ti rí oore ọ̀fẹ́ gbà gẹ́gẹ́ bí ìwọ̀n ẹ̀bùn tí Kristi fi fún wa nítorí èyí ni ìwé mímọ́ ṣe sọ pé. nígbà tí ó lọ sí òkè ọ̀run ó kó àwọn ìgbèkùn lẹ́yìn ó sì fi ẹ̀bùn fún àwọn ènìyàn. nígbà tí ó sọ pé ó lọ sí òkè ọ̀run ìtumọ̀ èyí kò lè yéni tó bẹ́ẹ̀ bí kò bá jẹ́ pé ó ti kọ́kọ́ wá sí ìsàlẹ̀ ilẹ̀ òun kan náà tí ó wá sí ìsàlẹ̀ ni ó lọ sí òkè tí ó tayọ gbogbo nǹkan tí ó wà lọ́run kí ó lè sọ gbogbo nǹkan di kíkún ó fún àwọn ẹlòmíràn ní ẹ̀bùn láti jẹ́ àpọ́stélì àwọn ẹlòmíràn láti jẹ́ wòlíì àwọn ẹlòmíràn láti jẹ́ ajíhìnrere àwọn ẹlòmíràn láti jẹ́ àlùfáà àti olùkọ́ni àwọn ẹ̀bùn wọ̀nyí wà fún lílò láti mú kí ara àwọn ènìyàn Ọlọ́run lè dá ṣáṣá kí wọ́n lè ṣe iṣẹ́ ìránṣẹ́ àti láti mú kí ara Kristi lè dàgbà báyìí ni gbogbo wa yóò fi dé ìṣọ̀kan nínú ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run tí a ó fi di géńdé tí a ó fi dàgbà bí Kristi ti dàgbà a kì í tún ṣe ọmọ ọwọ́ mọ́ tí ìgbì yóò máa bì sọ́tún sósì tàbí tí afẹ́fẹ́ oríṣiríṣi ẹ̀kọ́ àrékérekè àwọn tí wọ́n ń lo ọgbọ́n ẹ̀wẹ́ láti fi tan ènìyàn jẹ yóò máa fẹ́ káàkiri ṣùgbọ́n a ó máa sọ òtítọ́ pẹ̀lú ìfẹ́ a ó máa dàgbà nínú rẹ̀ ní gbogbo ọ̀nà nínú Kristi ti ṣe orí òun ni ó mú kí gbogbo ẹ̀yà ara wà ní ìṣọ̀kan tí gbogbo oríkèéríkèé ara wa sì wà ní ipò wọn pẹ̀lú iṣan tí ó mú wọn dúró tí gbogbo wọn sì ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ipò olúkúlùkù wọn tí gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan fi ń dàgbà tí ó mú kí gbogbo ara rẹ̀ dàgbà nínú ìfẹ́ nítorí náà mò ń sọ fún yín mo sì ń bẹ̀ yín ní orúkọ Olúwa pé kí ẹ má máa hùwà bíi ti àwọn abọ̀rìṣà mọ́ àwọn tí wọ́n ń hùwà gẹ́gẹ́ bí èrò asán ọkàn wọn ọkàn àwọn yìí ti ṣókùnkùn ó sì ti yàtọ̀ púpọ̀ sí irú ìgbé ayé tí Ọlọ́run fẹ́ nítorí òpè ni wọ́n ọkàn wọn ti le wọn kò bìkítà wọ́n ti fi ara wọn fún ìfẹ́kùfẹ́ ara nípa oríṣiríṣi ìwà burúkú nítorí ojú kòkòrò ṣùgbọ́n a kò kọ́ ẹ̀yin bẹ́ẹ̀ nípa Kristi ẹ ti gbọ́ nípa Jésù a sì ti fi òtítọ́ rẹ̀ kọ́ pé kí ẹ jìnnà sí irú ìwà àtijọ́ tí ẹ ti ń hù ìwà ìfẹ́kùfẹ́ ara tí máa ń tan ènìyàn lọ sínú ìparun kí ẹ̀mí mímọ́ sọ yín di ẹni titun nínú ọkàn yín kí ẹ wá gbé ẹni titun nì tí Ọlọ́run dáwọ̀ kí ẹ lè máa ṣe òdodo kí ẹ sì máa hu ìwà mímọ́ nínú òtítọ́ nítorí náà ẹ fi èké ṣíṣe sílẹ̀ kí ẹnìkọ̀ọ̀kan yín máa bá ẹnìkejì rẹ̀ sọ òtítọ́ nítorí gbogbo wa jẹ́ ẹ̀yà ara kan náà. bí ẹ bá bínú ẹ má jẹ́ kí ìbínú mú yín dẹ́ṣẹ̀. ẹ má ṣe jẹ́ kí oòrùn wọ̀ bá yín nínú ìbínú ẹ má fi ààyè gba èṣù kí ẹni tí ń jalè má jalè mọ́ kàkà bẹ́ẹ̀ kí ó kúkú gbìyànjú láti fi ọwọ́ ara rẹ̀ ṣe iṣẹ́ rere kí òun náà lè ní ohun tí yóò fún àwọn aláìní ọ̀rọ̀ ìbàjẹ́ kankan kò gbọ́dọ̀ ti ẹnu yín jáde kàkà bẹ́ẹ̀ ọ̀rọ̀ rere tí ó lè jẹ́ ìrànlọ́wọ́ nígbàkúgbà ni kí ẹ máa sọ jáde lẹ́nu èyí yóò ṣe àwọn tí ó bá gbọ́ ní àǹfààní ẹ má kó ìbànújẹ́ bá ẹ̀mí mímọ́ Ọlọ́run tí Ọlọ́run fi ṣe ìdìdì yín títí di ọjọ́ ìràpadà ẹ ní láti mú gbogbo inú burúkú ìrúnú ìbínú ariwo àti ìsọkúsọ kúrò láàrin yín àti gbogbo nǹkan burúkú ẹ máa ṣoore fún ara yín ẹ ní ojú àánú kí ẹ sì máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run ti dáríji yín nípasẹ̀ Kristi. Éfésù orí karùn-ún. Nítorí náà gẹ́gẹ́ bí àyànfẹ́ ọmọ ẹ fi ìwà jọ Ọlọ́run ẹ máa rìn nínú ìfẹ́ gẹ́gẹ́ bí Kristi ti fẹ́ wa tí ó fi ara òun tìkára rẹ̀ wú ẹbọ olóòórùn dídùn sí Ọlọ́run nítorí tiwa kí a má ṣe gbúròó ìwà àgbèrè tàbí oríṣiríṣi ìṣekúṣe tàbí ojú kòkòrò láàrin àwọn ènìyàn Ọlọ́run ìwà ìtìjú ọ̀rọ̀ òmùgọ̀ tàbí àwàdà burúkú kò yẹ yín kàkà bẹ́ẹ̀ ọpẹ́ sí Ọlọ́run ni ó yẹ yín ẹ̀yin arára mọ̀ dájú pé kò sí ẹnikẹ́ni tí ó ń ṣe àgbèrè tàbí tí ó ń ṣe ìṣekúṣe tàbí tí ó ní ojú kòkòrò tàbí tí ó ń bọ̀rìṣà tí ó ní ìpín nínú ìjọba Kristi láti ṣe ìjọba ọlọ́run ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi ọ̀rọ̀ asán tàn yín jẹ nítorí irú èyí ni ìbínú ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn nítorí náà ẹ má ṣe fi ara wé wọn nítorí nígbà kan nínú òkùnkùn pátápátá ni ẹ wà ṣùgbọ́n ní àkókò yìí ẹ ti bọ́ sínú ìmọ́lẹ̀ nítorí ẹ ti di ẹni olúwa ẹ máa hùwà bí ọmọ ìmọ́lẹ̀ nítorí èso ìmọ́lẹ̀ ní oríṣiríṣi iṣẹ́ rere òdodo àti òtítọ́ kí ẹ máa wádìí ohun tí yóò wu olúwa ẹ má ṣe bá àwọn tí ó ń ṣiṣẹ́ òkùnkùn tí kò léso rere kẹ́gbẹ́ kàkà bẹ́ẹ̀ ẹ máa bá wọn wí nítorí àwọn ohun tí wọ́n ń ṣe níkọ̀kọ̀ tilẹ̀ ti ènìyàn lójú láti sọ nítorí gbogbo nǹkan tí ìmọ́lẹ̀ bá tàn sí ní máa ń hàn kedere ohun gbogbo tí ó bá hàn kedere di ìmọ́lẹ̀ bí ọ̀rọ̀ orin kan ti sọ pé. dìde ìwọ tí ò ń sùn jí dìde kúrò nínú òkú kristi yóò tan ìmọ́lẹ̀ sí ọ lára. nítorí náà ẹ ṣọ́ra bí ẹ ti ń hùwà ẹ má ṣe hùwà bí ẹni tí kò gbọ́n ṣùgbọ́n ẹ hùwà bí ọlọ́gbọ́n ẹ lo gbogbo àkókò yín dáradára nítorí àkókò tí a wà yìí burú nítorí náà ẹ má ṣe jẹ́ aṣiwèrè ṣùgbọ́n kí ẹ máa fi òye gbé ohun tí í ṣe ìfẹ́ olúwa ẹ má máa mu ọtí yó òfò ni kàkà bẹ́ẹ̀ ẹ kún fún ẹ̀mí mímọ́ ẹ máa fi orin dáfídì àti orin ìyìn àti orin àtọkànwá bá ara yín sọ̀rọ̀ ẹ máa kọrin ẹ máa fi ìyìn fún olúwa nínú ọkàn yín ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá nígbà gbogbo fún gbogbo nǹkan ní orúkọ olúwa wa jésù kristi ẹ máa tẹríba fún ara yín nítorí ọ̀wọ̀ tí ẹ ń bù fún kristi ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí olúwa nítorí ọkọ ni olórí aya gẹ́gẹ́ bí kristi ti jẹ́ olórí ìjọ kristi sì ni olùgbàlà ara rẹ̀ tí í ṣe ìjọ bí ìjọ ti ń bọ̀wọ̀ fún kristi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 tí kò ní àléébù kankan tàbí kí ó hun jọ tàbí kí ó ní nǹkan àbùkù kankan ṣùgbọ́n kí ó lè jẹ́ ìjọ mímọ́ tí kò ní èérí bẹ́ẹ̀ ni ó yẹ kí àwọn ọkọ fẹ́ràn àwọn aya wọn bí wọ́n ti fẹ́ràn ara tiwọn ẹni tí ó bá fẹ́ràn aya rẹ̀ òun tìkára rẹ̀ ni ó fẹ́ràn nítorí kò sí ẹnìkan tí ó kórìíra ara rẹ̀ ńṣe ni ènìyàn máa ń tọ́jú ara rẹ̀ tí ó sì máa ń kẹ́ ẹ bẹ́ẹ̀ ni Kristi ń ṣe é sí ìjọ nítorí ẹ̀yà ara Kristi ni a jẹ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ pé. nítorí náà ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ tí yóò darapọ̀ pẹ̀lú aya rẹ̀ àwọn méjèèjì yóò wá di ara kan. àṣírí ńlá ni èyí mò ń sọ nípa ipò tí Kristi wà sí ìjọ àkàwé yìí bá yín mu ẹnìkọ̀ọ̀kan yín ní láti fẹ́ràn aya rẹ̀ bí òun tìkára rẹ̀ aya sì ní láti bọ̀wọ̀ fún ọkọ rẹ̀. éfésù orí kẹfà ẹ̀yin ọmọ ẹ máa gbọ́ ti àwọn òbí yín nítorí pé bẹ́ẹ̀ ni ó dára. bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ. èyí ní ṣe òfin kìíní pẹ̀lú ìlérí pé. kí ó lè dára fún ọ àti kí ó lè pẹ́ lórí ilẹ̀ náà. ẹ̀yin òbí ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú títọ́ ni kí ẹ máa tọ́ wọn nínú ẹ̀kọ́ àti ìlànà ti onígbàgbọ́ ẹ̀yin ẹrú ẹ máa gbọ́ ti àwọn tí wọ́n jẹ́ olúwa yín nípa ti ara pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù pẹ̀lú ọkàn kan gẹ́gẹ́ bí ẹni pé Kristi ni ẹ̀ ń ṣe é fún kí ó má ṣe jẹ́ pé nígbà tí wọ́n bá ń sọ yín nìkan ni ẹ ó máa ṣiṣẹ́ bí ìgbà tí ẹ fẹ́ gba ìyìn ènìyàn ṣùgbọ́n bí ẹrú Kristi ẹ máa ṣe ìfẹ́ Ọlọ́run láti ọkàn wá ẹ máa ṣe iṣẹ́ yín pẹ̀lú inú dídùn bí ẹni pé fún Olúwa kì í ṣe fún ènìyàn nítorí ẹ mọ̀ pé ohun rere tí ẹnì kọ̀ọ̀kan yín bá ṣe Olúwa rẹ̀ ìbáà jẹ́ ẹrú tàbí kí ó jẹ́ òmìnira yóò rí èrè gbà lọ́dọ̀ Olúwa ẹ̀yin ọ̀gá bákan náà ni kí ẹ máa ṣe sí àwọn ẹrú yín ẹ má máa dẹ́rù bà wọ́n ẹ rántí pé àti àwọn àti ẹ̀yin ẹ ní olúwa kan lọ́run tí kìí ṣe ojúsàájú ní ìparí ẹ jẹ́ alágbára nínú olúwa kí ẹ fi agbára rẹ̀ ṣe okun yín ẹ gbé gbogbo ìhámọ́ra ọlọ́run wọ̀ kí ẹ lè dúró láti dojúkọ èṣù pẹ̀lú ọgbọ́n àrékérekè rẹ̀ nítorí kìí ṣe ènìyàn ni à ń bá jagun bí kò ṣe àwọn ẹ̀mí burúkú ojú ọ̀run àwọn aláṣẹ àti àwọn alágbára òkùnkùn ayé yìí nítorí èyí ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ lè dìde dúró láti jà nígbà tí ọjọ́ ibi bá dé nígbà tí ìjà bá sì dópin kí ẹ lè wà ní ìdúró nítorí náà ẹ dúró gbẹngbẹng ẹ fi òtítọ́ ṣe ọ̀já ìgbàanú yín ẹ fi òdodo bo àyà yín bí apata ẹ jẹ́ kí ìmúrasílẹ̀ láti wàásù ìrere àlàáfíà jẹ́ bàtà ẹsẹ̀ yín lẹ́yìn gbogbo nǹkan wọ̀nyí ẹ fi ìgbàgbọ́ ṣe ààbò yín nípa rẹ̀ ni ẹ ó lè fi pa iná gbogbo ọfà amúbí iná tí èṣù ń ta ẹ fi ìgbàlà ṣe fìlà onírin tí ẹ ó máa dé kí ẹ sì mú idà ẹ̀mí mímọ́ tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run ẹ máa gbàdúrà nígbà gbogbo kí ẹ máa fi gbogbo ẹ̀bẹ̀ yín síwájú Ọlọ́run nípa agbára ẹ̀mí mímọ́ nítorí náà ẹ máa gbàdúrà láìsùn láìwo fún gbogbo àwọn ènìyàn Ọlọ́run ẹ máa gbàdúrà fún èmi gan-an alára pé kí n lè mọ ohun tí ó yẹ kí n sọ nígbà tí n ó bá sọ̀rọ̀ àti pé kí n lè fi ìgboyà sọ̀rọ̀ tí àwọn ènìyàn yóò fi mọ àṣírí ìyìn rere tí mo jẹ́ ikọ̀ fún bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n fi ẹ̀wọ̀n dè mí ẹ gbàdúrà pé kí n lè fi ìgboyà sọ̀rọ̀ bí ó ti yẹ kí ẹ lè mọ̀ bí nǹkan ti ń lọ sí lọ́dọ̀ mi àti ohun tí mò ń ṣe túkíkọ́sì yóò sọ gbogbo rẹ̀ fún yín àyànfẹ́ arákùnrin ni àti ìránṣẹ́ tí ó ṣe gbẹ́kẹ̀lé nínú iṣẹ́ olúwa ìdí tí mo fi rán an sí yín ni pé kí ẹ lè mọ̀ bí gbogbo nǹkan ti ń lọ sí lọ́dọ̀ wa kí ọkàn yín lè balẹ̀ kí àlàáfíà àti ìfẹ́ pẹ̀lú ìgbàgbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá àti Olúwa Jésù Kristi kí ó wà pẹ̀lú àwọn onígbàgbọ́ kí oore ọ̀fẹ́ wà pẹ̀lú gbogbo àwọn tí ó fẹ́ràn Olúwa wa Jésù Kristi pẹ̀lú ìfẹ́ tí kò lópin.